وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قسم والله أفي يمين مولي أسي أكنا أتريكاتي إليه فنبوى محمد صلى الله عليه وآله وسلم kí ọlọ́run subhanahu wa ta'ala kí ó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìkẹ́ fún tó bá mú bá gbogbo àwọn sàhábà àti gbogbo àná ní àpapọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an al-Karim nínú Suratu ọlọ́run subhanahu wa ta'ala ní ilafi Quraysh ilafi himore ìdáta ṣètà ìwọ̀sọ̀ yìí ọlọ́run sọ orí tó ṣe fún àwọn ará Mẹ́kà àwọn ìjọ Quraysh ọlọ́run orí tó lọ́wọ́n ṣe fún wọn ò ní pé ó ti di àṣà wọn wọ́n ti bá a sábà kí wọ́n máa tẹ̀rìn àjò nígbà ṣèfà nígbà ọyẹ́ wàsáì bákanáà nígbà ooru bàbá kàtàn àwọn ará mọ́kà nínú ìdẹ̀ra tó lọ́n ṣe fún wọn ó ti rọrùn fún wọn láti lè ṣe ìrìn àjò nígbà ọyẹ́ àti nígbà ooru ibi tó lọ́n gbèlú wọn sí ṣe pé tó yorùbá mú bìkan wọn lọ bí tó rò pọ̀ tó bá lọ bìkan wọn lọ bí tí ọyẹ́ ò pọ̀ nẹ́rin sí ní àjò láti lọ ọmọ ẹ̀tẹ́ káràkátà lásìkò wáyé pé jíjẹ múmu ọlọ́run fi rọrùn sí ọlọ́run wá ní fàlìyà àbúdó rọ́bà ha sàlìbẹ̀ yìí káyà máa sin ọlọ́run ọba ọba tí ó gbé ilé kalẹ̀ sílùú wọn ilé rẹ̀ ti ṣe kàábà fàlìyà àbúdó rọ́bà ha yìí ọlọ́nikẹ́yà máa fi ọba tí ó gbé kàábà sí àárín wọn ti gbogbo ayé wọn wá bẹ́ẹ̀. alẹ́bí abdulhamahumi jùlọ ọba yìí ni ó ń fún wọn jẹ ní òjẹ́ kébi pa wọn látara ìrìn àjò láti lọ sòwò tọ́lọ́ ṣe ń rọrùn fún wọn yẹn ọlọ́run fi pa wọn torí pé lé rẹ̀ wà láàrin ọ̀dọ̀ wọn àwọn tán wà láyé àyíká lémi lẹ́gbẹ̀lú yóò kí jíjẹ múmu wọn rọrùn ẹ̀sì pẹ́ tó bá dé mọ́kà yóò rí pé jíjẹ múmu wọn rọrùn tó ti mọ́ yé pé wọ́n gbìn nǹkan bẹ̀ lára jẹ̀rà tọ́lọ́run ṣe fún ẹni ọlọ́run nìkan náà ya múra sí mímọ́ ẹ̀sìn ọlọ́run bá tó ní ilé ọwọ́ ayé tó yé rí pa wọ́n wà á mọ́náhùn mi nìkan ò bákan náà ó fi wọ́n lọ́kàn balẹ̀ kò jẹ́ kí ìfòyà ìbẹ̀rù àìfọkànbalẹ̀ kò jẹ́ kó sí láàrin wọn jẹmọ́ ìdẹ̀ra méjèèjì tọ́lọ ń ṣe fún ẹ̀yẹ ọlọ́ni káyà máa dúpẹ́ rẹ̀ ká máa sí lọ ìdẹ̀ra wo làkọ́kọ́ alẹ́bí amáhùnmíjó rẹ̀ kí ẹ máa rí jẹ kó máa rí mu kọ́lọ́ máa ṣe jíjẹ mú mọ̀ yẹn rọrùn ìdẹ̀ra ni o sí ìdíbẹ̀rù kọmọ́ sí wàhálà fìtínà láàrin ìlú ìdẹ̀ra ni jẹ́mọ́ látara ayàta kàfúnra wáyé àbí súra yìí pàápàá pé ní kífọ̀kàbalẹ̀ kó wà láwùjọ inú tí ọlọ́mọ fi ń ṣe ìdẹ̀ra fún àwọn ẹ̀dá rẹ̀ ni ọlọ́run fi ń sọ fún ara mọ́ta pé ẹ̀yà máa dúpẹ́ o ẹ máa sin ọlọ́run ọba o ọba tó nílé ìyẹn ti ṣe kàábà ọba tí ò jẹ́ kébí payín bákan náà ìfòyà ìjíyàn gbé kò sí láwùjọ yín ọlọ́run ní orí ńláńlá lélẹ́ yìí o ayé pé ibi tí a bá ti ṣe àfẹ́kù nǹkan méjèèjì yìí nǹkan tó jẹ́ oore kò tí ì pé sílẹ̀ bí a jíjẹ mú àwọn èèyàn ló lé ní ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ wà orin ò tí ì àbí jíjẹ mú àwọn èèyàn ó rọrùn ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ ò sí orí òtí pé èyí tó wá wọ̀sì jù ní kí méjèèjì wọ́n sí àti jẹ́ àti mo kó le káyẹn tó mọ̀ wá fi fọ̀kànbalẹ̀ ìyẹn láàfin rí pé ní kí á wà nínú fọ̀kànbalẹ̀ nínú ìmọ̀ ẹgbẹ́gbẹ́ àlàáfíà nínú olùtọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala fi máa ṣe fún àìrò rẹ̀ ni. ẹ̀ ló fa nígbà tá níbi Ibrahim alayhi salam nígbà tó kọ́ kàábà tó tí wàá tọrọ kí ó tọrọ pé ọlọ́run ilé tọ́ ní nǹkan mo ti kọ́tọ̀ yìí wá fẹ́ ṣàdúrà síbẹ̀ ètò kọ́ sọ náà pé rọ́bì ja'al hadha baladan amina ọlọ́run ìlú mọ́kà kí mo kọ́ ilé ilé rẹ̀ tọ́ ní nǹkan síbẹ̀ yìí gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ ìlú ìlú fọ̀kànbalẹ̀ ṣèlú ní ìlú fọ̀kànbalẹ̀ láyé mi ó ní rọ́bì ja'al hadha baladan amina ṣèlú ìlọ́fọ̀kan balẹ̀ bákan ló sọ́wọ́ ìgbọ́rọ̀ bí jẹ́ alẹ́hásà lìbálẹ́dà àmìnà nígbà tí wàá tọ́ lẹ́yìn rẹ̀ oníwàrúsùkò homina samarọ́ ọlọ́run jíjẹ mímu ẹjẹ́ òrọ̀ ọ̀rọ̀ fi ìfọ̀kànbalẹ̀ síwájú jíjẹ mímu nínú àdúrà tó tọrọ nígbà tó kọ́ lu mọ́kà yìí ẹni pé tábà wo dáadáa méjèèjì náà lọ́lọ́run gbà ara mọ́kà ìgbà míì ń bẹ téèyàn bá sì rí n tó fẹ́ jẹ bóyá gàrí náà ní ti wà mùsùlùmọ́ kan balẹ̀ yóò tẹ lọ́rùn wípé kó orin tó ń lè jẹ kí jíjẹ múmú wà ṣùgbọ́n kò balẹ̀ láti jẹ lọ ìyẹn lọ́dún pé ní á ah, ìfọ̀kànbalẹ̀ ètò ṣe kókó ni ẹ̀yìn ẹrúṣẹ́ ọlọ́wọ́ bá ẹ̀tẹ́ kí àwọn náà ká máa sáré bó ní ìfọ̀kànbalẹ̀ tó ṣe wà ní ọ̀dọ̀ wa lọ́dọọdún bákan náà bó ní fọ̀kànbalẹ̀ bí yóò ṣe wà láwùjọ wa anábíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam anábí ni man asbaha amina fi sirri ẹni tó jí nílé rẹ̀ tí ìfọ̀kànbalẹ̀ ló bá jí kò mọ́ bẹ̀rù pé àtújí lónìí ó sàn ní jẹ́ wa dúbẹ̀ fáwọn adigunjalè ó bọ̀ fáwọn ajínigbé ó bọ̀ tó jí ní jí ìfọ̀kànbalẹ̀ bákan náà mọ̀háfà fi jáfàdé nígbà tó wá dì í náà tó jí ní jí fọ̀kànbalẹ̀ ó gbé apá apá ṣe é gbé ó gbé orí orí ṣe é gbé ó gbẹ́sẹ̀ ẹsẹ̀ ṣe é gbé wàhíńdà wúkú tó yáwó mi ó tó wá wo àpò rẹ̀ orí tó lè ná lówó owó inú sọ́ọ̀rẹ̀ orí tó lè jẹ́ ń jọun yẹ pé ó jí ní jí fọ̀kànbalẹ̀ kò ní jí pé gbùgbùgbù wọ́n yí nǹkan mọ́rẹ́ ní àbí akílá tó gbọ́n tó jíyàn gbé òkèdè tó bá jínú ó jí ní jí ìfọ̀kànbalẹ̀ oní wa gbápá ó gbẹ́sẹ̀ gbogbo ẹ tó gbé ó tún wápò rẹ̀ orí n tó le ná ó wo bí tí kò ń jẹ́ sí orí n tó le jẹ́ ń jọun àdébà mọ̀sánlám ó ní fàkà ánàmà tí tí ó jẹ tí ó tí ó mú tí ó wọ́n bákan náà tó ti jí pẹ̀lá láàáfíà ara anábì ní bí ìgbà gbogbo orí ilé ayé náà ni wọ́n ti síwájú rẹ̀ náà ti kó sóhun nìkan lọ́dọ̀ ibi láti rí pé ní àfikáwà ní fọ̀kànbalẹ̀ kárójú káráyè ìtì ìtì ó dànù ọlọ́run bá subhanahu wa ta'ala ní fi orin yìí ní fi ń ṣe ìrègùn fáwọn ará Mẹ́kà ọlọ́run sórí ìfọ̀kànbalẹ̀ ṣèrè gúnlé wọn lórí torí pọ́nà ọba náà lọ́ba tí ó yẹ kó máa ṣèrè gúnlé àwọ̀ ẹ̀dá lórí ọlọ́run sọmọ pé awàlàmù yàrá anájà aná haraman àmìnà ẹ̀yìn ara mọ́ta haramu tó agbé fún yìí ti ṣe kàálà ẹ̀yìn orí pé nǹkan ìfọ̀kànbalẹ̀ ní ṣẹbẹ́ yìí náà rí gbogbo ayé wá bẹ́ẹ̀ báyẹn ti pọ̀ tó àyìn gbọ́ pé ń para wọn nú ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ kàá àti ìgboro ní àti ìlú ìletò ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run wa ní kó kárí rẹ̀ ọlọ́run ní ẹ̀rí báwa la fẹ́ bẹ̀ ni wọ̀yọ̀tà kọ́tọ́fù náàsù mi ní haúlìhì tẹ́ bá o sọ̀rọ̀ àǹdí yẹn mọ̀gbọ́ pé ẹjẹ́ nìkan gbé o ẹnìkan wọ́n pa o ẹnìkan wọ́n dá lọ́nà ṣùgbọ́n kò sí yẹn lọ́dọ̀ sí ọlọ́run ṣe báwa la ṣe bẹ̀ ìtọ́lọ́run sọ fún ara mọ́kà yìí ọlọ́run fi ń ṣe èrè gúnlé wọn lórí ẹ̀yìn orí bá ti sọ̀dọ̀ sí ni ẹ̀rọ rẹ̀ bá ṣe fún yín ni bẹ́yìn tẹ́ rìn tẹ́ rìn lọ́sàn lóru àwọn kan orí bí rin torí pé láwùjọ tí wọ́n ẹ̀rí gbọ́ pé jẹ́ nìkan gbé ẹ̀rí gbọ́ pé wá digunjalè lé nìkan àtọ̀fán àtòrú náà lẹ́lẹ́ máa rìn dọ́gbadọ́gba ọlọ́run wá ń fìyẹn ṣe ìrìgúnlé wọn lókè ẹ dúpẹ́ fẹ́mi ọlọ́run yìí mo sí báyìí jẹ́mọ́ ìtọ́lọ́ sọ yìí ó yẹ káwa náà kíyèsí alẹ́ yìí ò ní mọ ìfọ̀kànbalẹ̀ àgbà tó yẹn bá fàfikù rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lálàáfíà ni kò ní mọ iye àlàáfíà rẹ̀ tí tó bá rí iṣẹ́ lọ torí pé ọwọ́ tó fi ṣiṣẹ́ pé máa lu ọwọ́ ṣiṣẹ́ oko rẹ̀ ni kò wá gbé òjò òmọ iye ọwọ́ òjò tẹ́tẹ́ bá ń dùn tí ò rẹ́tẹ̀ gbé òjò òmọ iye ẹsẹ̀ bákan òjò tí ń lọ sí ń bọ̀ tó bá wà láwùjọ pé kódà ọmọ ń o èèyàn òmọ iye ká mọ ẹ lọ ká ọlọ́run fi rán àwọn ará mọ́kàlẹ̀ bí kéwà lámúyáró anna ja'alna haraman amina ẹ̀yin ará mọ́kà ẹ̀rí pé àwàláṣẹ́ ara wọ̀nyí ní nǹkan fọ̀kànbalẹ̀ fún yín ọ̀yìtàkọ́tọ̀fù náàsù min haulihim pé pé àwọn sọ̀ráǹdì yẹn mọ̀ gbọ́ pé ìlú bá yóò ajíyàn gbé kéré ẹgbẹ́ ní wàhálà ajínigbé àìyàn náà owó náà máa ń jígbé tẹ́lẹ̀ anájúwò lágbájá so ẹni tó wá lówó gẹ́gẹ́ náà sì wọ́n tó jò náà gbé pẹ̀lú ẹ̀ ẹ̀rí tó bá ní jẹ tọ́jú omi àbí ìgbówó rè mọ́ tọ́ lè má gbówó rè ṣùgbọ́n tọ́ lówó gan ìwọ́dẹ̀ tún bẹ̀rù fúnra rẹ̀ ibi láti wá mọ́ ìpẹ́ àti bá a ti ń lọ tá ń bọ̀ tẹ́lẹ̀ kódà bówó kéré lọ́wọ́ lápò kálukú bí n tájẹ tó kéré láyé nílé wa afánà àmbọ̀ pẹ̀pẹ́ kálukú sí òfẹ́ délú ẹ̀ mọ́ aráàlú náà sọ pé ìwọ náà mọ́ wálé ọdún ó ká máa wọra lókèrè yẹmọ́ ibi ìbẹ̀rù gbójó tó dé lẹ́kùn yẹn láwùjọ wa lẹ́yìn pẹ̀pẹ́ kálukú pé èsì bàbá sọ pé ní a níta ń jẹ kò tí tó wa asáfi ń jẹ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n sí àti jíjẹ àti mú àti gbogbo ẹ̀ ló ti wá ní ránṣẹ́ tó yẹ pé ẹlòmíì sí pé ibi tí ó ti lọ wá tí ó jẹ gẹ ó nídìí kó pólú ẹ àti lọ bí tí ó jẹun ó ti dogun fún ìlànà pé ìfọ̀kànbalẹ̀ oore ni tí wọ́n bá sàfẹ́kù rẹ̀ ìyẹn tó mọ̀ pé á ìkànlá ńlá ní tí ó bọ́ fún ó bọ́ fún yàn ìbàjẹ́ ti wá káàkiri àwùjọ ọlọ́sọ̀ pé sọ́wọ́ra fasadu fil barri wal bahr ìbàjẹ́ bó ti wà ní orí ilẹ̀ ló wà lórí omi bó ti wà nílùú ìgboro ló wà nílùú ìletò amẹ́rẹ́ tí ma ń fọkàn balẹ̀ tẹ́lẹ̀ náà táwà ń lù ìyẹn lè rí inú gbòòlù kan lọ sí ìlú kejì tá àwọn ìlú gbòòrò ibẹ̀ wàhálà máa ń wà àwọn ìlú ńlá ní odò pé àtòkò àti ìgboro àti ìlú ńlá ìlú kékeré atábà gbogbo ẹ̀ ló ti wá dógún sí jẹmọ́ ọlọ́mà sọ́nà wata lámífọ́ ara alfàtàdù fìlbárù wàlbáhàr ìbàjẹ́ ó kálé ó kókó bí ma kásábà ti àìdí náà kí ló fa àwọn èèyàn ara wa náà là ń fa àná là ń gbógun tira wa èèyàn ní gbógun ti èèyàn ẹgbẹ́ ọjà annábàdọ̀kún lè bá dín fitna ọlọ́run lápá kan ó jẹ́ fìtínà fún apá kejì eléyìí nínú tí à ń bá yé ń sìn òun lélẹ̀ pẹ́pẹ́ ní ìfọ̀kànbalẹ̀ ètò kéré ní àwùjọ ni látara kíni látara tí àwa èèyàn ara wa tí à ń fojú ara wa rí eléyìí fi yíra pé ní àtọ́rọ̀ bá rí báyìí àwọn òpin kí ní ń ṣẹlẹ̀ kí ló fà á tí ó sí èméjì inú àwọn nǹkan tí ó ń fà á pé kí ìfọ̀kànlẹ̀ má sí láwùjọ wa àìgbó tí ọlọ́run bá sọ́nà wa pàálá òun làkọ́kọ́ tó yẹ ká kọ́ mú gẹ́gẹ́ bí mùsùlùmí àìdó tí ọlọ́run bá sọ́nà wa pàálá ní bákan náà àìsẹ̀sìn ọlọ́run bó ṣe tó àti bó ṣe yẹ ọlọ́run bá sọ́nà wa pàálá ní wàtọ́rọ́bọ̀ lọ́wọ́ kọ́ríyátàní ọlọ́nílú kan káánẹ́tì àmínátàní ó wà nínú fọ̀kànbalẹ̀ mọ̀tùmọ̀ innatan kò tó gún bẹ́ yá tí a rízùkú a rọ́gádán min kulli makáàni jíjẹ múmú ìwọ̀n bá wọn ní gbogbo bí tọ́bá ti náwọ́ sí ọlọ́sì mọ̀ ní jíjẹ múmú bá wọn bẹ́ ọlọ́run sàpèjúwe ìlú kan fún wa ń bẹ̀ tí jíjẹ múmú wọn kí wọ́n ń bá wọn kí a sì ní ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n fàkáfàrá ti bè á ní ọmọlá ṣùgbọ́n orí tọ́lọ̀ ń ṣe fún ẹyẹ wọn mọ́ iye aṣàláì mú orí tọ́lọ̀ dípò kan lo ìfọ̀kànbalẹ̀ síbi tó dáa wọn lórí tó dáa jíjẹ múmú tọ́lọ̀ ń ṣe fún wọn ọlọ́run bá sùpánà wa tààlà ó ní wọn dúpẹ́ máa fi ṣe lọ́wọ́. Fa'afákọ̀hún lè bá bá jó ìwàlùkáwò ọlọ́run bá ká ìdẹ̀ra méjèèjì ilẹ̀ fún wọn. Ẹ̀rọ ara lọ́nà owó jẹ́ yẹn yà, ọ̀nà tí ó gba ọ̀nà oríṣiríṣi ni. Tọ́bá lọ́nà owó jẹ́ yẹn yà, ọ̀nà oríṣiríṣi ni. Ọlọ́run ní ìdẹ̀ra mẹ́rin tá a ti fún ẹ jíjẹ múmu àti ìfọ̀kẹ́balẹ̀ ọlọ́run ní abáka kúrò fa'afákọ̀hún lọ́ọ̀lẹ̀ bá bá ọlọ́run labáwọ̀ wọn lásọ ìbẹ̀rù gbójó aṣọ ọ̀bẹ̀rù akóbà ìfọ̀kànbalẹ̀ kó fún wọn àwọn adábẹ̀rù sí wọn lágbádá jẹ̀mọ́ ìfáànù mọ́ bẹ̀rù láàrin àmọ́ bẹ̀rù ara wa ń sùn à ń bẹ̀rù ara wa ẹni tó bá lọ ibi tí bẹ̀rù dé pé àwọn olówó ni ó ti dọ́dọ̀ tálíkà ń sìn kókó lọ́dọ̀ tálíkà tó dọ́dọ̀ ọmọ kéékèèké ọmọ iléèwé èyí ń dámọ̀ hòtẹ́lì kẹ̀ kí náà fẹ́ gbé lára àwọn tálíkà yìí ọmọ èké tí ò dákan mọ̀ àtọ́mọ èké àtàgbàlagbà ní òtẹ́ẹ̀fù mọ́ sí ọlọ́ni ara àbẹ̀rù kẹtọ́ máa ń fi sí àwọn torí oríṣiríṣi ọ̀nà ni ẹ máa ń wá èèyàn lè mọ̀rọ̀ ohun tí ó rà ó sì lè lówó pé pé ìfọ̀kàbalẹ̀ ní òsì ẹni tó bá jẹ́ sẹ́ ní tíráàbù ló ń ṣe látòjú rẹ̀ sí ìgbé ibi tó ti rówó nu ó lè kóhùn fẹ́ lọ mọ́sìn torí kí wọ́n bá jó ń gbé ó di pé kálukú náà ń sọ́ra fúnra rẹ̀ ọlọ́run ní ìyàpá ti jẹ wọ́n rí ó fi ń yé wa pé ní tó lọ́n bá ṣe oore fún yẹn máa ń dúpẹ́ ni. Tẹ́bọ́nà ti sọ fún ara Mẹ́kà pé fàlìyà abúdú, rọ́bà Harvard Bait, kẹmọ̀ sílọ́n ọba tó nílé yìí. Kẹmọ̀ sílọ́n ọba tó nílé yìí, kó lè yẹn lè bá àdúgbò fún wọn, ó lè wọ́n lọ́n sọ, ó lè tọ́rọ ní àlẹ́dì àti àmọ́ omi jù, Níbi kíni, ibi à ń jíyàn gbé, níbi à ń digunjalè, níbi à ń saburú fún ni, ọlọ́run ní máa ń sílọ́run àìfẹ́ tó rí ìfọ̀kànbalẹ̀ bá àlùfáà náà láwùjọ tó rí kájẹ kámọ kó bá rọrùn fún wa ìbá fi mọ́ dúpẹ́ náà ní kámọ sílọ́m ṣùgbọ́n àwọn èèyàn fàkáfàrá ti di ánú ẹ̀mí ńlá ọlọ́run láwọn èèyàn dúpẹ́ àdúpẹ́ orí yìí torí pé ẹni tó ń rí jẹ òyẹ ah, káàkiri ni bákaní títú ma ń fa tọ́nà bá sùwánà tí ma fi àyẹ̀ lọ́kàbà lè tí ìfẹ́ kí ìbẹ̀rù ojú wà fún wọn o náà ni kí àyẹ̀ mọ́ ọlọ́run lẹ́yọ ọ̀kan ṣoṣo kẹ́bọ mọ́ sí lórílẹ̀ ẹbọ irun tí ń fa wàhálà ní o kẹ́mọ́tọ́ lẹ́ẹ̀kẹ́ tí wàhálà rí ó bá sì dé oríṣiríṣi ọ̀nà lọ́mọ ń gbégbà inú tí ma ń gbé wàhálà tí ìjẹ́ kí ẹ̀yẹn fọkànbalẹ̀ lẹ́bọ̀ọ́ ẹgbẹ́ ní máa ń ṣẹbọ òní fọkànbalẹ̀ tí o bá ti gbé nǹkan sórí ta tí wàhálà kankan bá tẹ̀sí bá àfikún lọ ṣẹbọ tí o bá ti ṣe bá ẹja arúgbó ẹja ṣe kíníkẹ ọkàn rẹ̀ ò tí balẹ̀. ọlọ́ni wà lẹ́dí ní àmọ̀nù àwọn sọ́gbọ́ ọlọ́run bá gbọ́ wà lámúyẹ́ líbísú ìmọ̀ẹ́nàhún bìtólùmí tí wọ́n wá ro ẹbọ kankan mọ́ ìgbàgbọ́ wọn ọlọ́nìkan náà ń sìn ẹ̀sìn ọlọ́nìkan náà dúró tì ọlọ́nìkan náà máa ń pè wọ́n yé dùn kan sí oríta wọ́n yé dùn kan sábẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ wọ́n yé bọ́ odò wọ́n yé bókè wọ́n yé bòkúta ọlọ́ni òlá ìkàlá ohun àmù àwọn bẹ́ẹ̀ ni amúnù ìfọ̀kànbalẹ̀ ó máa bẹ fún. Jẹ́mọ̀ nínú tí ń kọntribútù sí àwọn wàhálà tí à ń rí láwùjọ tí kò kalẹ̀ falẹ̀ fi sí òun náà dídé ẹ̀mọ̀ ṣẹ̀bọ̀ fún ẹ̀mọ̀ rúbọ. Ẹ̀wọ̀n àwùjọ lu Sáúdí lágbèjúwe kò sẹ́bọ̀ ń bẹ̀. Torí ẹlòmíì ni wọ́n à ìtọ́rọ wọn fi dàrú ní ẹbọ tẹ́ wọn rúgbọ ìlú wọn ti dà tẹ́bára àwùjọ kọ̀ọ̀kan náà táwọn ẹlẹ́ti bá wà láwùjọ tó wọn lẹ́sẹ̀ ìbùkálẹ̀ rẹ̀ mọ́ wà níbi tí wọ́n ti mọ́ rúgbọ lọ torí pé tẹ́lẹ̀ náà bí a ń jiyàn gbé bí a ni mọ̀ nínú tí mọ̀ ń fa kí fọkàbalẹ̀ mọ́ sílẹ̀ bọ̀ṣẹ̀tọ́ ni ó mọ̀ ta àwọn èèyàn pé à ń tẹ́ so eléyìí nínú tí a gbọ́dọ̀ tó àkíyèsí rẹ̀ ni gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́ni àwọn ẹgbẹ́ bá ń sin náà nìkan tí wọ́n yìí bá mú nǹkan míì mọ́lọ́run ulaika lahumul amn àwọn nìfọ̀kàbalẹ̀ ó máa bẹ fún àwọn nìfọ̀kàbalẹ̀ ó máa bẹ fún so nínú solution pàtó wá tíkọ̀ ìfọ̀kàbalẹ̀ ó máa bẹ láwùjọ wa òun náà ni kí a máa sin náà bá sùpánà wà sáálá náà nì káwọn ti nǹkan mi bákan náà kájínà sáwòrí títẹ́ fún rárá wa torí pé ẹni tí ń ṣàbòsí fẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ kò fi lọ́kàn balẹ̀ ẹni tí ń jíyànjú àbòsí ní tẹ fáwọn èèyàn ọlọ́ọ̀bá subhanahu nínú al-hadith al-qudusi anábì ni inna Allaha ọlọ́lọ́ sọ pé ní inni haramtu zulma ala nafsi mo ṣe àbòsí jíṣe léèwọ̀ fún rárá mi ọlọ́run bẹ́ẹ̀ sọba alábòsí wa ja'altuhu bainakum muharrama wọ́n á ṣe léèwọ̀ fẹ́yìn náà aláàtàgọ̀ lámù ẹmọ́ sábòsí fún ẹni tí ń gbé ẹni ẹlẹ́ni pamọ́ àbòsí ní ṣe fún bákan náà nínú kátàkárà wa náà ká mọ́ sàbòsí fún ara wa nínú òbálò fún ara wa ká mọ́ sàbòsí fún ara wa torí pé bàbá tẹ́ ń sàbòsí fún ara ti láàmú ọjọ́ ta ara wa kò sí sàbòsí ò lè lè jìyàn dé bẹ̀rẹ̀ kan tí wọ́n jí gbé tọ́wọ́ nílùú Katsina ó ní àwọn tọ́wọ́ àfáànẹ́pẹ́ ni akọmọ́nkéwú ni ẹmọ ìsọ núrò ìgbó náà ti fẹ́nu ara rẹ̀ sọ ó ní ìjọ kan ẹ̀ka wá ń sọ fún pé kí tó ń ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe yóò ní àwọn olóòfẹ́ ṣe pé òun máa ń dá màálù ni ẹran ara bòrí láti fúnra wa pẹ̀yìn náà kan ní ṣe ẹran pa wọ́n ó ní gbogbo mọ̀lú àwọn mọ́kàn ti pa tán lójọ kan ó ní wàá lùkà yá ní kó mọ̀ ṣe báyìí bó ṣe yí títẹ kó mọ̀ gbéyàn pamọ́ òun sá mọ̀ rówó ń bẹ ó ní tó fa tòun náà so àbòsí náà ti fún òun náà sàbòsí fún ẹlòmíì so kábẹ̀rù ọlọ́run bá kí adó ti ọlọ́run bá subhanahu wa ta'ala bákan lọ́wọ́ náà ni a bá ń ti fáwọn olórí wa káwa náà sojúṣe wa ká sojúṣe wa nínú àwọn olórí Islam tó mú fún ẹni ẹ̀sùn fọ́góòrò a níbi ogun tó bá wọnú ìlú ìsọ́bodè nínú ojúṣe olórí ni kọ́dá nígbà mọ̀ṣọ́sọ̀ sọ́lá ó jẹ́ bóyá pé ní ẹni tó bá ń ṣọ́bodè nínú iṣẹ́ ńlá ní ṣe tí ó jẹ́ kí nǹkan tí ó dáwọ́ lòlú pẹ̀lú yóò bá ìfọ̀kànbalẹ̀ ìlú jẹ́ ìlànà bá mọ̀ṣọ́lá ó ní aláàdúlùkùn ẹjẹ́ ń tọ́ka yín aláàmọ́ yẹ́mọ́tò lọ́wọ́ bí ilẹ̀ kàtọ́ọ̀yà sáwọn ẹ̀tẹ́ tó lọ́mọ fi ń pa ẹ̀ṣẹ̀ àwọn èèyàn rẹ̀ wàyẹ́rìfà òbí ìdàrájá títí ma ń jẹ́ kí ìgbéga báyàn nípò lọ́dọ̀ ọlọ́run bá anábà Muhammad sallam bá bẹ̀rẹ̀ sí káwọ́ ní ìsìbágùn wùdú alàlùmọ̀kárì ì yẹ pé kéèyàn máa sàlù àlá bó ṣe tí ẹni gbẹ́sẹ̀ tó gbé tòsí lọ́lọ́run fi ń sàgbéga ẹ̀sẹ̀ fún yàn ní fi ń pa ìṣẹ̀lẹ̀ fún yàn pàǹtìfọ́ọ̀rì sọ̀láàtì pàǹtìfọ́ọ̀rì sọ̀láàtì bàdà sọ̀láàtì bákan náà èèyàn bá kírun lọ́gbọ́n tó máa retí irun míì ìyẹn pé kó dúó dè irun ni kó máa gárun anábìrì bàbáàlìkùn rìbáàt bàbáàlìkùn rìbáàt ó sọ lẹ́mẹ̀ta bàbáàlìkùn rìbáàt ètí ń jẹ́ rìbáàt ni pé á ah, bí ìgbà pé yẹn ń sọ́bòdè ni ẹ̀sìn tí ń sọ́bòdè lẹ́ni yóò rí mọ̀ pé kéèyàn máa sọ́mọ́dé ìlú káwọn aláburú káwọn máa rọ́nà lọ nínú ojúṣe tí a fi máa jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó bá ìlú ni so ó bí pé orí ńláńlá ó ní kí èèyàn fọ̀kànbalẹ̀ fún rárá rẹ̀ bákan náà káwùjọ fọ̀kànbalẹ̀ tí yẹn bá sọ orí inú oríṣiríṣi wàhálà oríṣiríṣi fìtínà gbogbo apàdà sọ́dọ̀ ọlọ́run káàmà abẹ́lọ́un àwọn abẹ́lọ́un fún ara wa inú ojúṣe sátó máa fi ń rí fọkànbalẹ̀ nu àásì máa bẹ̀lọ́un fún luwa káàmà abẹ́lọ́un fún luwa lọ́nà tó tọ́ torí ẹni mọ́ lóríṣiríṣi àwọn èèyàn sí pàápàá jùlọ àwọn gẹ̀rẹ̀ ẹlẹ́ ní ẹgbàwẹ̀ fún luwa la máa ń gbàwẹ̀ fún ọ̀nà tó tọ́ làwọn Torúkọ́ níbi wa Ibrahim Ọlọ́run jẹ́ ká mọ̀ nínú òṣèṣì rẹ̀ pé obìnrin pé rọ́bì jẹ́ aláhàbà albalada àmìnà. Ìbomi oní rọ́bì jẹ́ aláhàbà baladan àmìnà. Ọlọ́run fi lóyìn lọ́kàn balẹ̀. Nígbà tí wọ́n ṣe é tèmi ń ṣe, sáwájọ́ ń wà fọkànbalẹ̀ òní bí àrùn ní tó dé bá wáyé. Bọ́lọ́run ní ó ṣe bí ní mọ̀ fi kàn tí ó yàn lẹ́yìn tó bá tún wó lọ́nà àwájú ṣètọ́ ni ó ṣe tí ò dá lẹ́sọ̀ fún jẹ́mọ́ ibo nìyẹn wó kó gbé ẹni tó ní ẹ̀mí bí ti ẹ̀ nítorí owó tó ń fẹ́ gbà ó sì lọ gbé bíbí kẹ́kọ́ sì máa jẹ́ ní aláìsẹ́ ẹbẹ́ tí ó máa jẹ níyà èbí yóò jẹ́ tó sẹ́yẹn ní láìsẹ́ nígbàtí kí ní ó kọ́kọ́ wọ̀ lówà ẹ̀rì fáwọn olówó náà máa ń gbé kódà wọ́n bá jù mí lọ ó níbi tó gbà náà ìfẹ́ wọ́n lúyàn wọ́n tún páyàn àdẹ ní rí sí kẹ̀kẹ́ lé ẹ̀dá tààrà ẹgbẹ́ èèyàn ṣùgbọ́n tí wọ́n bá ti ń wówó òdí tí ó lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nìkan náà ní ó gé orí yẹn nílọ fi sówó ilé kò gé ń pa ni yóò pa pé kẹwàá ìbá fi pàkán nu wọn kẹlẹ́ bá pé bí àyókù náà ó pa wọ́n o kò sì ní rí tí ń ṣe láì dá ìrìn lánà gbọdọ̀ jìnà sí ìmọ̀ owó àwájú kò tẹ́ tí ó lè nígbà tí yẹn gbẹ́ni tí ó rẹ̀ tí ti ń lu báyìí tó ti fi pa tí ó rẹ̀ tó rí sí kankan jẹ̀mọ́ ìwà owó lọ́wọ́ náà tí ó tọ́ ni o àbíká ní kó lè ẹ̀lọ owó rí yẹn wá kó lọ wá ẹsẹ̀ yẹn wá ẹni tó náà míbi tí ẹ yóò ti lọ gbé kábẹ́rù ọlọ́run so ìwọ tí wọ́n náà wá ti ń wó àwájú wọ́n lè pé kíyàn wọ́n lówó lọ́nà tó tọ́ anábìnúwà ajímìlú fi tọ́làbì tẹ́bà ń owó ẹwà lọ́nà tó tọ́ mọ́ àlọ́nà aráàmù kí n sáti ní tó bá ti lẹ́ni kí n sáti ní yẹ̀mọ́ kò sí tọ́ọ̀ lé tí o tọ́ bá ti di ẹgbẹ́ ẹgbẹ́ sáti ní ni káwágọ́ ọlọ́run a ti sọ pé gbogbo èèyàn náà kọ́lọ̀ òkú ẹlòmí lè wa lọ́nà àwájú yìí náà tó yẹ pé ní tí wọ́n ti gbogbo abúlé tó bá ṣe so ìwó wà wájú nínú ìmọ̀ contribute káwùjọ mọ́dá èyí tó wà ní lẹ́bù tó wáyé nìyí à ń jìyàn gbé láwùjọ wa bá àtijọ́ ń ṣe síra wa gan náà ń gbà mí ó ń gba àìfọkànbalẹ̀ àbí ẹlòmíolóhun ẹni tó lè bóun ti dẹ́sì yá tó ń tó rọmọdé gidi ni wọ́n bá gbéṣẹ́ fún yẹn ẹ̀rú mọ̀ bẹ́ẹ̀ bí o bá ti ẹgbẹ́ ẹpa ọ̀gá òtúrọ́sì ọmọ sẹ́mọ̀ ọmọ tẹ́ òtúrọ́sì ọ̀gá mọ́ ara ìfọkàbalẹ̀ kan náà yóò bá tẹ̀ sí ìdílẹ́kù à ń gbé ní pamọ́ kí ló fà á jẹ́ mọ́ nítorí bá ń wá àrísìkì lọ́nà tí kò dá náà kábẹ̀rù ọlọ́run jẹ́ mọ́ kàpàrà sọ́dọ̀ ọlọ́run káwọ̀ pé ìtọ́lọ́run wa sọ́nà wa tààlà tó bá kọmọ wa náà láàmì o tí ò bá kọmọ wa kò sí bá a lè ṣètò àmì ní gbogbo wọn tá a gbọ́ yẹn pamọ́ yìí tó ń gba owó ńlá láì bí sálíkò tó wà nù wọn o kódà ìmí wọn tó padà mú wọn padà pàwọn náà nígbà bá fi kọjú ẹgbẹ́ náà ni ó padà kó sí tó yẹ pé gbogbo tó wá náà òun náà ní kábẹ́rù ọlọ́run kí apàdà sọ́dọ̀ ọlọ́run táwọn òpin tọ́lọ́ba sùpánà wàtàlá bákọmọ wa náà ní ó tiwa kí ó bákọmọ wa kò tiwa ọkọ́nà wa sùpánà wàtàlá kò sànù الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أن يرسل الله كما قال الله سبحانه وتعالى في قدوة ثانية وبتوشي ولكم قفوا عنه orí ló ṣe fún wa òṣèré kàtàn ẹbú náà ti sọ tó àyín tà ó dún ní mẹ́ta lọ́rí láàtọ̀ sóhà ẹ wá bẹ̀rẹ̀ sí ka orí tọ́lọ̀ ń ṣe fún ẹ̀lẹ́mọ̀yẹ ẹ̀tàn ẹ̀lẹ́mọ̀yẹ ẹ̀tàn nínú orí tọ́lọ̀ wa ṣe fún wa wọn náà ní orí ìfọ̀kànbalẹ̀ yẹ pé ní tí ọlọ́run bá ṣe orí ìfọ̀kànbalẹ̀ sí àwùjọ kan ìjẹ́ mímú wọn yóò máa rọrùn bákan náà lílọ bíbọ̀ wọn yóò máa rọrùn èyàn rìn ní ibi tó bá wù yóò lè débi tí ó bá wù tọ́lọ̀ bá gba oore yìí láwùjọ kan àwùjọ yẹn wà nú ewu èèyàn ní ìfọ̀kànbalẹ̀ kódà nǹkan nǹkan yóò máa lórí tiwọn náà ẹ̀rí nǹkan ọ̀sìn tó ní ìfọ̀kànbalẹ̀ àgbà ò ní fọkànbalẹ̀ bákan náà ọmọdé náà ní fi ọkànbalẹ̀ ilé fi ọgbẹ́ ní àánàgbọ́dọ̀ máa gbìyànjú bóò ní fọkànbalẹ̀ bí ó ti máa wà ní àwùjọ wa nínú àwọn nǹkan tí ó fa ìfọkànbalẹ̀ láwùjọ wa lè òun náà ni ìmọ̀ ìjẹ́gbẹ́gbé láti ni ẹ̀ntọ́lọ̀ ń pọ́n lérí ọlọ́niwọ́lá kọ́díkà rọ́mùnà bá adam àwọn anábí adam àpọn ilé wà hàmàláhùn fìlbárì wàlbáhùn àtàpínlé fún yí agbẹ̀yìn ní ẹ̀lẹ́ lọ lórí ilẹ̀ ẹ̀lẹ́rìn lórí omi ọ̀rọ̀ sàkóná omínà tọ́yì bákanáà nǹkan tó dáa nǹkan mẹ́rẹ̀mẹ́rẹ̀ lánìkẹ́ mọ́ fi sáyé ní jíjẹ mú ní ففضلناه على كثير ممن خلقنا تفضيلا bákan náà nínú àwọn ẹ̀dá tààdá àwọn nínú àwọn tàà gbọ́lámù dáadáa tàà gbé sókè dáadáa lẹ́yìn ọmọ ànábì adama lẹ́wà yàmọ́ tífọ̀kàbalẹ̀ bá wà àmà alákùnlẹ̀ lórí ọmọ ènìyàn tó bí àwọn ẹ̀dá yóò lọ mọ́ tí ò bá tífọ̀kàbalẹ̀ àyẹ̀nà wà ayẹpẹrẹ láwùjọ ẹ máa ń pa àwọn èèyàn sí tó wà pé ń pa adìẹ ni àbí wọ́n ń dáwọn èèyàn mọ́bì kan tó wà pa kó àwọn adìẹ agíríkì aṣetéjì fún wọn àǹkéjì èèyàn sí èèyàn nínú ta dáwọn èèyàn pé ọlọ́run wà hàmùdáwọn fìlbárù wà bá káyàn ní àwùjọ ni eléyìí agbọ́dọ̀ ṣiṣẹ́ tọ́ bó ní kọ̀kọ́balẹ̀ ó sì mọ́ ẹwà láwùjọ pàápàá jùlọ àwátá jẹ́ mùsùlùmí torí bá wí lọ náà wíwọ̀ orí ìsìláàmù ìnàlẹ̀ lómi ń dalé lórí kódà àwọn ẹ̀dá ni bẹ́ẹ̀ ẹ̀sìn ni ìsìláàmù ṣùgbọ́n tó bá rí ẹni tí ó wù à ń jí ni gbé pamọ́ yìí sí kódà bó jẹ́ fún sí wówó kódà bó jẹ́ fún mùsùlùmí náà ni ó gbé ọ̀nà ìsìláàmù ló kọ́ abẹ́ torí pé gbogbo oríṣiríṣi kan làwọn èèyàn fi ń jagun sí ẹ̀rí ogun ti kó lógun ká mú nǹkan ìjà kábíjà ogun ọpọlọ wà ogun ẹ̀rẹ́ alhárùbù ìlàmíyà wà àwọn tó jẹ́ pé àwọn mídíà ní ogun yẹn ọbára ìsìláàmù náà ni gbogbo tó bá ti ṣẹlẹ̀ ní nǹkan tí ó dáa wọ́n ń lọ mẹ́sìn wa ṣùgbọ́n tó jẹ kọ́rọ̀ ètò máa bà lẹ́nu wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan onígbé ká máa dí mùsùlùmí ń bẹ̀ tó náà tó máa ṣe rú nǹkan yìí bẹ̀rẹ̀ ń táwọn máa sọ pé tó ṣe yíò ìsìláàmù kan ló kọ olówó ara tiẹ̀ ṣùgbọ́n tó bá láti gbọ́ ó kọ ìsìláàmù ló gbèrú báyìí ẹ̀sìn náà fi sọ lẹ́nu sọ á mùsùlùmí kánà káàkiri ìtura wa káfíńdì fẹ́ǹdì ẹ̀sìn wa níbi aburú àwọn aláburú torí pé ibi ń ṣẹlẹ̀ yìí kì í ṣe pé kébèrè nìkan ní ṣẹlẹ̀ sí àti mùsùlùmí àti kèfèrí náà làwọn tí wọ́n ń da àlàáfíà àwùjọ yìí láàmú lọ́jọ́ ń dà láàmú ṣùgbọ́n táwọn yóò bá gbé látara ìbẹ́síjà ó lọ pé ẹ̀sìn ìsìláàmù ní ìsìláàmù ló ní kẹ́mọ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ẹ̀dẹ̀ ni àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ káàkiri ìrìn pé kébèrè nìkan ní sí ìṣẹlẹ̀ sí kèfèrí ìṣẹlẹ̀ sí mùsùlùmí ṣùgbákan náà ká tún jìnà sí àwọn nǹkan tí ò rinlẹ̀ pẹ́lú mi ó máa sọ torí pé nígbà tí ọ̀rọ̀ bá ti fọ̀rọ̀ bẹ̀rù ojú báyìí àwọn nǹkan ká máa gbéròyìn ká máa fi rówó níṣẹ́ tí wọ́n lé ní àti tó rí bẹ́ẹ̀ àti tí ò rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bá ìdájá àwọn amòrùn min al-amni aw al-khawfi àzá ẹ̀rù ọ̀rọ̀ tó lè fọ̀fọ̀ kan balẹ̀ ní àbí ọ̀rọ̀ ìgbà tí wàhálà bá ń ṣẹlẹ̀ nínú ìlú bá ẹnu ó sáré máa gbé yóò tún máa pósì ẹ̀ yóò tún máa pósì ẹ̀ fẹ́ẹ̀dẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí a máa ń fi ilẹ̀ ni fáwọn aláṣẹ fáwọn tí ó yẹ kẹ́ lórí ẹ̀ ọlọ́ni láwọ̀ rọ̀dúhu táìkọ́ lọ gbé báwọn àfáẹ́sì ni àwọn tó mọ́ tó lè sọ̀rọ̀ ń pa nǹkan yẹn là àlímà orílẹ̀-èdè yẹ̀sẹ̀ǹdì tó nà òmí nìbọn àwọn tí wọ́n jẹ́ aláṣẹ àbáwọn onímọ̀ yẹn àwọn náà lè mọ ibi tó gbọ́rọ̀ yẹn kà pọ̀tílé àtàkọ́ kó sáfi rówó náà ni kò báyìí pé tó lè dà láàfíà àwùjọ rú ni ó lè náà gbéyàn bì kan wọn ti gbéyàn bẹ ó lè mùsùlùmí ẹjọ́ níbẹ̀ kì í ṣe mùsùlùmí ó lè náà fílà ní kan ẹ̀sìn kan wọn ẹ̀sìn mọ́ tó ṣe àti ẹ̀sìn rí wọn mú tó ti pè wọ́n níyàn báyìí nítorí kí ẹgbẹ́ mọ̀ nípa bóun ṣe rẹ̀ ìwọ́n tó bá máa dá ọmọ arìnrìn nǹkan yẹn ní máa ń da ráyù láàmù ní máa ń pè é ìyẹn pé àwùjọ ojúbà yẹn fi wòye máa ń dàrú ní ìgbà tó bá di gbọ́rọ̀ náà sí òtítọ́ ètò tó láti kọ́ ọmọ gbogbo kíní kan fẹ́kàn fẹ́mi náà ṣe rẹ̀ ní ni àbí tó lè dà lórí wọn rú tí báyìí gbogbo ẹnu wa àásọ ẹgbẹ́ social media tánà àtọ́ lílò rẹ̀ tó pé yẹn náà contribute sí ọ̀rọ̀ aburú ẹ̀rí ní kẹbí ìjẹ̀lọ àbọ̀ láti travel lẹ́nìkẹwà káà ọmọ tó mọ̀ jí gbé ẹ̀kọ́ ìròyìn kẹrẹ wọ́n ti gbé kọ́nà ti tú wọ́n lẹ̀ ẹ̀ká alẹ́gbẹ̀ ẹ̀gbẹ́ irọ́ ni kíní ẹ̀mà jẹ́ irọ́ ni kíní ẹ̀mà jẹ́ tí ọba ìná gbé irọ́ ni kíní ẹ̀mà jẹ́ ìjẹ́ láti bí ìjẹ́ ẹ̀rìn tó tó ẹgbọ́ pẹ́jẹ nìkẹ́lẹ̀ àìmọ́ ìyẹn tó ti ti gbọ́ lọ ẹnìkẹ́ kọ́dà ìyẹn báyìí ti kún tẹ́bá padà gbọ́n ìgbà bóyá ní gbogbo tí ìkú láti fa ọjà ọpọlọ àwọn èèyàn rú so a ní wàhálà láàrin àwọn tí ó ń jìyàn gbé látọ́lẹ́ ti àwọn èèyàn tíjọba náà fẹ́ ìrọ́nà ń pa àwọn ẹ̀ṣẹ́ fẹ́ kẹ́ṣe ní ọba lúkà ń bèèrè ń jọ òpin ẹ̀dàpọ̀ tó mọ̀ tẹ̀ káà náà tó mọ̀ bára wa pé àwọn pé irọ́ ẹlọ lé ní ìrọ́nà ń pa so nígbà táwọn ẹ̀ṣẹ́ bá tó ń bára wa jà ń lé tó àfà alátẹ́lẹ̀ àwọn bọ́tẹ́ ń ṣètò ẹ̀ sáàdá tó ń gbé tí ó dá láàrin ara wa ìfọ́ àìfọkànbalẹ̀ náà tó máa kún níbẹ̀ ẹ̀fẹ́ yìí tẹ́ ń ṣe protest àwọn kẹ́ tí ń jà gbàrá tí tó ń bá jẹ́ o ìkẹ́kẹ́ láàrín tó ń gùn kí ló fa látà social media bá ń lò náà ní ẹja pàdé bí ẹja mọ́gbà so tí ìkẹ́bá ìbá ṣẹlẹ̀ ní tó kan àwa ìdílé ìka máa bẹ lọ́m bákan náà láti máa bẹ lọ́m báwọn olóní kọ́lọ̀ nǹkan wọn máa ṣe àwọn ilé iṣẹ́ aburú kọ́lọ̀ bá sùpánà wá pa lakó tó wá ń wàhálà wọn ń aburú wọn àtọ́já látẹ̀ká náà máa ṣe tó jẹ́ ojúṣe tí wọ́n ṣùgbọ́n tí ò bá kàn wá kàmẹ́dà tó báyẹ̀ pé sáánù tó máa kọntibútù láwùjọ tí ó tó máa fẹ́nẹ́ sí nǹkan ni lábẹ́rù ọlọ́run bá kájẹ́ pé ní ohun tá a máa ṣe lásìkò yìí ká máa ṣàdúrà fún ara wa bákan náà ká máa ṣàdúrà fún lu wa tẹ́bà ìfànẹ́bíwá Ibrahim náà ẹ̀kọ́ ta rí kọ́lá rẹ̀ nu ó kọ́ faramọ́ ẹlọ́mílẹ̀ kẹ́ẹ̀ẹ́sẹ̀ pẹ̀lú yóò lè dámọ́ tó bá ní ò lè dámọ́ tí ìlú kẹfà ìbáṣẹ̀lẹ̀ ajé pé ń tọ́ sọ náà ní ìṣẹ̀lẹ̀ yẹn kìí kí wọ́n mọ́ wá solúṣẹ̀ mọ́ tó lọ́bí tó pé kò ní dámọ́ èyí sọ pé nǹkan ò lè dámọ́ alátọ́kínà tó mi rahmatullah ẹ mọ́ ìjákàn nínú orí ọlọ́run ní tó bá bàjẹ́ èyí ó dá tó yẹn bá dúró tọ́lọ́run bá ìlú mọ́kàtà mi sàpèjúwe àrùn ìbó ṣe rí kọ́lọ́n tó rán níbi dìde ń bẹ láàrin ara wọn ìjà ní gbọ̀ngàn kálọ̀ olúkejì kò sí ìfọ̀kànbalẹ̀ fún aláti ṣe nígbà tó lọ́wọ́ agbára ẹbí dìde ẹ̀wọ̀n tó padà wá ṣẹlẹ̀ ń bẹ̀ ìkàlùkù náà wá ń lọ ọlá pẹ́ dúró ti tọ́lọ́wọ́ bá ní káà náà dúró ti tọ́lọ́wọ́ wa kátàmọ̀ bẹ̀ lọ́n oore tọ́lọ́ ń ṣe fún wa ní jíjẹ mú wa ní lílọ bíbọ̀ wa káà náà wá dúpẹ́ rẹ̀ má fi àìmoore ká má fi kíni ká má fi pàdé ẹ̀ kọ́lọ̀ má ba jẹwa

ọba harvard bẹ́ẹ̀ tí ó gbá bá ń sin náà bó ṣe tó àti bó ṣe yẹ orí yẹn ó padà wá tí ò sẹ́ni tí ìṣẹ́mọ láàrùn jọ àwọn èèyàn ń pè nǹkan tó ìta ń pè nǹkan ní ọlọ́run ọwọ́ náà ni pé iṣẹ́ ń pè òkè odò sókè ń bọ́ lójoojúmọ́ kó wá gbà yín lẹ̀ ẹnìkan wa ni àwọn ọmọ tó kún àwọn àjẹ́ wọ́n ti kú ni ìrẹ́ náà àjẹ́ kan mọ́ mú yẹ ká gbé wọn òsì tí ó gbọ́ lọ́ọ̀ nìkan ní ká padà bá tẹ̀lé ìyí máa ń jẹ́ ká ìyẹn tọ́ ẹnìkan wá ń pọkùnrin tó sá lọ́njọ́ ti pé ìwọ́ ti ló lè padà wá gbà kí ló ń gbọ́nà sá lọ gbogbo ògùn tó dè mara àtúmọ̀ ìjọba fẹ́ mú ló sá lọ tí ọlọ́ọ̀ ní wá padà sí ẹnìkan ní nǹkan ó ti kíní kẹ́kọ́ ká padà sọ́dọ̀ ọlọ́ọ̀ ni ká bá padà sọ́dọ̀ náà ìfọ̀kàbalẹ̀ yóò wá jíjẹ mú wọn náà ló ti ní nǹkan rọ̀ fún wa àbẹ̀lọ́wọ̀n bá sọ́nà wa tààlà kó yọnu sẹ́nì kọ̀ọ̀kan wa kó fi fọ̀kàbalẹ̀ sí ọ̀tẹ̀dẹ̀ kálukú wa kó fi kọ̀ọ̀kan sílùú wa kó fi sórílẹ̀-èdè wa àbẹ̀lọ́wọ̀n bá sọ́nà wa tààlà ogun wà ń jí ni pé ogun wàhálà à ń jí ni pé bákan náà ogun à ń jówó gbé à ń jí gbogbo nǹkan ní gbé báyìí kọlọ́ba kọ́ sábà kakúnlẹ̀ nílùú wa kọlọ́ba subhanahu wa ta'ala kó fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ jíjẹ mú wa kọlọ́mọ́ jẹ́ onira kọlọ́ba subhanahu wa ta'ala kó ayọ́nu tiwa oyọ́nu tiwa láyé àtẹlẹ́tọ̀ gbẹ̀dẹ̀ àlùkìyàmù kó sẹ́wà lọ́mọ àlùjẹ́nà kó sẹ́wà lọ́mọ náà wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in